kó ra bàbá wa nílé lámẹsẹ̀ kó ra bàbá wa mẹ́ta kó ra bàbá wa ìmáàmù òkè ààrẹ kó ra bàbá wa ṣẹlẹ̀ ìgbà ó wọn ní àgbẹ̀pọ̀ àwọn dájú kẹ́lí tó olùkọ́ náà kò dìbò ayé wa ọ̀dà ìṣọ́ náà bẹ́ẹ̀ náà wà lórí ìmọ̀tọ́nà bá wọn kò dìbò jọba àbíkú ìmọ̀ wọn bá wọn kò dìbò jọba ìlú nígbà lábẹ́ àti ìyẹn tó ń gbádùn ọlọ́run àti ìgbẹ́ fún un ọlọ́run àwọn abẹ́ sí ìdí àwọn ọlọ́run àti ìyá àwọn ìlú náà àti àwọn akíkọ ọlọ́run àti ìpèníyà ọlọ́run àti sọ wípé bí lónìí ìgbé ẹjọ́ alhamdulillah yóò fi wọn bá wọn dá nípa àbàtúrà nì láti gbé tẹ̀lé sí alhamdulillah ọlá yín àti ìyẹn ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ọ̀rọ̀ àti ìyẹn ọ̀rọ̀ kọ́ńtà ìṣẹ́ ìlú ló ti kọ̀ wá nípa ní ìṣẹ́ àmì ṣé o gbà kan tó wí. àwa náà lọ bí ká. lóòótọ́ torí aláàbò àwọn ọmọ tẹ̀láyà afáfọ̀ mọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ àdúgbò àmọ́ tí nǹkan kó o bá ṣẹlẹ̀ àrùn jókòó síbi tá a jókòó sí ká ṣàtúnyẹ láti tẹ́lẹ̀. nítorí ọmọ wa tuntun abdulkazeem ìṣọ̀lá olúwafẹ́ràn ni àdúgbò mi bólúwa ti fẹ́ mo bẹ̀rẹ̀ olúwa ọlásìkò mi olúwo òṣè nǹkan tì ọlálẹ́kan kí wọ́n lọ bẹ́ẹ̀. bọ́dà náà àtijọ́ ọlábẹ́ gba owó kìlọ̀ fún ìlú àwọn bàbá wa ṣe òkú ní ọ̀fìn. ọmọ wa ló ń wù bí dókítà bàbá ó gbowó kù bàbá mi ò ní wà ní ìbòdò tó wá gbé láti ra bàbá mi lọ́wọ́ ó kéré bá a sọ̀rọ̀. wọ́n ní pé ní owó yìí pé bí mo ṣe ń dá yìí àwọn làwọn ń tà àwọn tẹ̀lé wọ́n gba owó òkòrò tó fún ọ bí ọbẹ̀ àbí náà rí pé ní àhà àwọn èrò máa ṣe ẹni tó ní dáadáa. wọ́n bá wá ní pé kí ló àwọn tó ń àwọn ọ̀pọ̀ sí ọ ibo owó òkòrò abẹ́rẹ́ àti tó máa bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá Abdulhasim náà. bá mi gbóúnjẹ. náà àwọn ọkọ fún sílùú ó kó àpò ọmọ àgbà àpò ọmọ àgbà ó jẹ́ kò tìlà. ó ti lè. àwọn àwọn ọmọ ọmọ ṣé kò yẹ ya. Thank you àfihàn àfihànra mo ká ẹgbẹ́ wá fún mi lọ́wọ́ sí o ẹgbẹ́ wá fún mi lọ́wọ́ bàbá mi kọ́ ẹgbẹ́ wá fún mi lọ́wọ́ níbo ni bàbá àbọ̀ àzí ẹ̀sọ́ bàbá àbọ̀ àzí wọ́n ti ti tó dà fún ẹ̀ parí ìtọ́jú náà ó yà abẹ́gbẹ́ owó kò lọ́wọ́ ọba ṣé muhammed tàbí wọ́n fún wa ten thousand naira ọba wa aláàjì àbíkẹ́lì lásán wọ́n làwọn tó wọ́n fún wa ní five thousand naira lọ ábùdí ní ten thousand ten ẹ̀yìn ọ̀sẹ̀ tí yóò wọ́n ten thousand ní kẹ́ ṣe nígbà náà fún àgbà nígbà náà fún akókò yọ ọmọ kò ń ṣe owó tí ìyàwó lọ lè oyè owó ògbóná ọmọ owó ògbóná ọmọ ah àwọn bàbá wa imam wọn làwọn náà ṣe ti owó abdulhasim ní alifa tí ọlọ́run bá tó ṣe ní àtọwọ́gbà bàbá wọn rà twenty thousand naira owó kan abdulhasim twenty thousand naira owó kan abdulhasim ọlọ́jọ́ bọ́ọ̀dì gbàgbọ́ lọ́wọ́ mo